أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún àdá ọpẹ́ fún ọlọ́run a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé orípa wọn títí dijọ́ gbèǹde alkiyama mo kí gbogbo àwọn àáfàá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ so tó bá já sí pé irú ayé ìjọ́un ní ní ìsìn so ó lè fẹ́ nira fún yàn kéèyàn ó microphone dání níbi tí àwọn bàbá àgbàlagbà tí wọ́n wà ẹ̀ẹ́kẹ̀dí téèyàn ọmọ kí ló lò tàbí kéèyàn ọmọ làágùn tí ò ní mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n alihamudulilayi pé ọlọ́run ti bá ní paná abẹ́bọ rẹ báwọn bàbá ṣe máa ń ṣàdúrà láyé ìjọ́un ó ti wá ń bá ní gbé súnà ànábì ga sùn lọ́pàá tọ́já sí pé ńgbà tí irin bá fún ọmọ rẹ̀ náà tó wá ṣe kíni o ó tán fẹ́ máa fún un wọ́n sì ní lọ́jọ́ ọkú erin náà oríṣiríṣi ọ̀bẹ la máa ṣe kíni la máa rí torí pé ìmáàmù àgbà òun ni bàbá ọlọ́mọ àwa rí àwọn àyímọ̀ àgbà àwọn kìbárùlẹ̀ àyímọ̀ a ọ̀làmà àtúnwá rí àwọn àfa àgbà àgbà náà abẹ́lọ̀ gbogbo ẹ̀yin àfa àwa ọlọ́run bá ní lọ́rẹ̀ mi yín ọlọ́run yóò jẹ́ kẹ́ ẹ lu gígùn ẹ̀mí láyé lórí dáadáa lórí Islam níjọ́ tí kálukú wa náà bá wá tán ọlọ́run tán sórí islam òdodo wà látàmú tún náà ìlàwà antum muslimun ọlọ́run jẹ́ á kú mùsùlùmí òdodo. bákan náà kí gbogbo wa náà tí a jẹ́ pé ọmọ ìyá wa tí wọ́n pè wá síbi àkíkọ̀ ìjábàtú dáwà òun lè tá a ṣe kọ́lọ́n kó máa jẹ́ pé tiwa náà. abẹ́lọ́n ọmọ tí à ń ṣe àkíkọ̀ rẹ̀ lé níyì náà ọlọ́run jẹ́ kọ́mọ náà ní àlùbáríkà tó pọ̀ àwọn tó bá ọlọ́run jẹ́ kálùbáríkà wọn máa pọ̀ sí àwọn tí tó ń bọ̀ lẹ́yìn ọmọ eléyìí náà ọlọ́run sọ wọn lùbáríkà ọmọ ẹnìkọ̀ọ̀kan tiwa náà ọlọ́run jẹ́ kán ní àlùbáríkà ọ̀làlá ilaha so ara ń tá wá ṣe ń bì náà kan náà ní kásàdúrà ká mú gbogbo eléyìí ọmọ níwọ̀n bá àṣẹjú péréte tí ó kù ní wa ti sì ìṣesí tiwa pé tá a bá ń ṣe èyíkéyìí ètò nígbà ọ̀já sí pé wà máa ń kọ̀ láktùlì jìnnà wà lè ń sá ìlà àlè àbùdù ara ń tọ́lọ̀ nítorí ẹ̀dá wa tá a jẹ́ èèyàn àtàǹjànú òun náà ni ká máa sìn a sì lè ṣe lọ́n fáàrì fún ní kọ́bílà à ń ta àbùdù èèyàn ò lè rọ ọlọ́run sìn àfi kéèyàn ọkọ lọ ọmọ ọlọ́run ẹ mọ ọlọ́run ẹ lọ́ọ́ mọ̀ mí síwájú kẹ́ ẹ tó lẹ́ẹ̀mọ̀ sìn mí torí pé wàá mọ́ ńlá mú yàrá fún fàkẹ́ìfà yà àbúdé ni ẹni tí ọba mèmí ọlọ́run ọ̀nà wo ló fẹ́ gbà sí mi ńlọ́fà lónìí tẹ́ẹ̀rí mùsùlùmí tọ́já sí wípé ọ̀rọ̀ ìmánì kèé yanjú ọ̀rọ̀ ọ̀run ó dojúrú ọwọ́ adémọ́kà ẹ wà rí àwọn èèyàn wọn ò tún máa ṣe ṣíríkù ní káàbà alẹ́ ọlọ́run tí gbogbo ayé ń dojú kọ ẹlòmíì ò tún mọ́ báyìí dání yóò tún fẹ́ kọ́ ọkọ rẹ̀ <laughs> ẹlòmí ọkọ̀ ọkọ̀ ìsàrò òkúta òkè údù yóò kọ sókè bádìrì ẹn tó jẹ lówó yóò kọ ọkọ rẹ̀ iye tó jẹ ojú rí tó àbá sí páwọn èèyàn tó sì gbọ́ nǹkan yé tó báyìí ẹni tó ọ̀rọ̀ yìí máa ń lè dàrú mọ́ lọ́wọ́ kọ̀mọ̀rún kí ó tún gbé ṣíríkù lọ sílé ọlọ́run kí ló fà ni pé fáwọn èèyàn ń ṣàlàyé ẹ̀sìn fáwọn tí ń lọ sí ájì ìlú fàtọ́ ẹgbẹ́ tẹ bá níwáàsí bá ń bẹ́ o ọlọ́run forí alhamdulillah ọlọ́run sọ wá àsìkò mélòó gan lèèyàn pọ̀ tó báyìí máa ní ìsìn ṣùgbọ́n kálukú rò pé ah, ìmọ̀mù wa ló ń ṣe olólùfẹ́ wa ló ń ṣe súná ọmọ ẹ̀ wá jẹ́ káwa náà yẹ sí tọ́ba já sí pọ́lọ́sẹ̀lú kan lókè wa gan alẹ́ mọ́ pọ̀ tó báyìí tí ó tún fún alówó gan ṣùgbọ́n fẹ́ tọ́lọ́run tá a ní lásìkò yìí kọ̀ wá ní dáa ká mọ́ wa sòdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ méjì òun ni kókó tí máa fi sọ̀rọ̀ lénìí pẹ̀lú yọ̀ǹda comfortable ẹ̀ sáàjì mi jẹ́jẹ́ mi báwọn torí ọlọ́run kókó alákọ̀ọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú àṣàlíbù tẹ́rìbíyà ànájẹ́hà àwọn ìlànà tá a fi máa ń tọ́jú ọmọ tá a fi máa ń re ọmọ tọ́mọ fi máa ń yàre nínú Islam ìyẹn ó kókó alákọ̀ọ́kọ́ tí màá fi sọ̀rọ̀ kókó kejì èyí òun kẹ̀sí ara déládé ni òun ni ó kí ni o ànàsọ́ ihu ìlàlùwàlìdì. So àwa tá a jẹ́ òbí ká wa sòdodo ọ̀rọ̀ àwọn ọmọ mùsùlùmí ti ń ya ìyàkuyà tẹ́ ẹ bá ráwọn ọmọ tí lọ rọ́ọ̀bù báńkì ẹ bá máa ka news bá àṣẹ máa kàdé ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tán bá lọ́mọ twenty lọ ẹ lọ kọ wọn ẹ mọ̀ rí rasaki kan rasidi kìnní kan ẹ mọ̀ rí wọn bẹ́ẹ̀ àwọn kọ àwọn ọmọ wa wà náà tó ń rọ́ọ̀bù báńkì ẹ bá wa ni àwọn náà ń sàdá kí àwọn ọmọ wa ti ya tọ́ọ̀dì kèé wá sàwọn ọmọ gidi náà là ń sọ àwọn ọmọ àlè wa tán ṣe kíni o tí wọ́n ti ń dàgbà inú ilé wa náà sì ti jáde tẹ́ ẹ bá láwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù kí inú òlù lónìí àwọn ọmọ wa náà lọ́pọ̀ jù mẹ́ tí wọ́n ń gbá bọ́ọ̀lù kí tẹ́ ẹ bá láwọn ọmọ tí ń bóra àwọn ọmọ wa pọ̀ tí wọ́n ń bóra ẹ mọ̀jà parọ́ fúnra wa ká mọ́ pààfin léèbó tẹ́ ẹ bá láwọn ọmọ tí ń serun irun gíga tí wọ́n àfà Yorùbá gèè e múra báyìí ṣebí Yorùbá ni wá kásẹ̀ ẹ̀kọ́ kámọ́ ti sọ pé mùsùlùmí tó là wá mùsùlùmí Yorùbá Yorùbá èèmọ̀ ṣe àwọn irun gíga gíga yìí Yorùbá èèmọ̀ bóra Yorùbá èèmọ̀ sí òòlẹ̀ wọn lóbi tó bá ní yìgì lórí kèé ṣe kíni o kèé lẹ̀ gbogbo àwọn obìnrin Yorùbá ti do ní òhò lásìkò tá yìí ẹ tó wàláì ní àdúgbò tèmi ń gbé àwọn láńlọ́ọ̀dù mọ̀ọ́mọ̀ lé àfa àtàkù ò ládùúgbò ni nínú tó ń bá ìyànú jẹ́ ni pé nínú àwọn tó ń promote ẹbọ àwọn àfa náà wà ń bẹ ẹ ń bá ń lo Facebook nu yín ọ̀pọ̀ lórí fóònù mi yìí láwọn àfa tí wọ́n fẹ́ pé gbogbo nǹkan preach ní ìsinmi pé tí n bá náà lóòka ìwọ súnmọ́ mi àfa náà sọ bẹ́ẹ̀ tó kọ ẹ̀ popular tí ní dákọ ẹ̀ ìwọ súnmọ́ mi kí n gbọ́ lóòka bọ́ọ̀ bá ní ṣubú tá a sọ fún ọ pé ò lè lóòka kó lóòka kú yóò tó lò fún ẹ̀ lè kà sáré nígbà tẹ́ wá rí obìnrin kan tọ́lọ́bìnrin kan lò jáàbù yèyé ẹlẹ́fun ní kinní kan ni èkìlẹ̀ tí ìdí tóbìnrin yẹn ṣe àwọn àáfàá sọ tó burú ju tóbìnrin yẹn ṣe lọ náà láwọn àáfàá tẹ̀wé láwọn àdìsá ní ogbà wọ́n sọ tó burú ju tiẹ̀ lọ. ẹbọ nínú tí ó jẹ èèyàn ránú ná lọ́dọ̀ ọlọ́run lónìí òun ni kéèyàn tó mú nǹkan mìíràn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀yin kírísítẹ́nì ẹ̀ lẹ́yìn lẹ́pọ̀jù ó lóun kẹ́mọ́ wòyìn pé ó rán gbogbo yín àwa ẹlẹ́sìn ìbílẹ̀ lápọ̀jù ó ní sáwọn afọ yín ìwà àgbà nǹkan lọ́dọ̀ wa sáwọn pásítọ̀ yín sáà bá wọn rí nǹkan mọ́nu ṣọ́ọ̀ṣì ó ní ta lọ́wọ́ àpọ̀jù ó lóun tẹ́ bá ń bára yín jà bá jà tán ní torí owó gbà lọ́wọ́ àwọn ọmọ ilé àfà tó jẹ́ pé ó lójú àfà tó lè ṣe wá àti ṣíríkù lásìkò yìí tọ́ra àfà àtàwọn tí wọ́n jọ ń múlẹ̀ àfà àtàwọn ológbò ni àfà àtàwọn ẹlẹ́bọ wọ́n ń pàdé wọ́n ń pààrọ̀ ọ̀sẹ́ àfà òfin pé sọ̀rọ̀ lẹ́yìn tọ́ba àwọn káàtì mi ó gbé ó kọ báyìí ó kè káríkàyà ìlú bíkàwú bíkàwú bí adúwà bí ilà sàdádà bí ilà ó gbé sínú bí tọ́ba ju eléyìí síbí àfà òfin tẹ̀ ní ọwọ́ tẹ̀lé òní pẹ́sẹ̀ rẹ́lẹ̀ tẹ bá ti mú atare tẹ ti bọ̀ nù eyín òkété ẹ wàá fi síbi ìrù asín ẹ wàá ṣe báyìí wọ́n sì jọ bóòlù àfọwọ́ sí àwọn microphone tí ó kírun tán mọ́sálásí tó sì mọ̀ pé microphone bàbá pásítọ̀ táwọn ẹ̀dọ́ ẹ̀ ń tẹ́ǹtì iṣẹ́ lánàá yọ ọgbọ̀n microphone pé gbogbo ẹ̀yin tẹ́ ń pààrọ̀ eyín òkété àtẹ̀yin tẹ́ ń fi ìró asín jó nǹkan ẹbọ ni àáfò ò lè sọ bẹ́ẹ̀ torí òun náà pààrọ̀ ẹ̀ nìkíni o àná. ìyẹn ló fà tó jẹ́ pé ibi tá a ti mú ọ̀rọ̀ ti dojúrú báyìí mọ́ ká má wulẹ̀ tọ́ra wa jẹ́ ṣùgbọ́n tá a bá lè mú lórí àwọn ọmọ tiwa yìí sẹ́ẹ̀rí gbogbo àwọn generation tó wáyìí tá a bẹ̀rẹ̀ the next thirty fifty years ẹni tí ó sì láyé nu wa mọ́ òkèrè tọ́lọ̀ ń bá ní ká bẹ̀rẹ̀ ẹsẹ́ lónìí tí èsè pé ariwo lásán ariwo ọjà ní kálukú wa náà focus fẹ́ẹ́ rí tí gbogbo àwọn ọmọ tiwa bá pọ̀ tí wọ́n jẹ́ ni ọlọ́run tí èsè táwọn ọmọ tiwa náà tó ń ṣe kóòtù ní sùkú táwọn ọmọ tiwa náà lọ join OPC táwọn ọmọ tiwa náà join Yahoo táwọn ọmọ tiwa obìnrin tí wọ́n sọ ọmọ tí ń sẹ́yìn kí tí wọ́n sọ ọmọ abóra àáfà ẹ generation ilẹ̀ wọ́n bá tiwọn lọ generation ti ń bọ̀ yóò dáa ju kíni lọ ju eléyìí lọ àáfàá wa Mustapha Murad Subuhi ọlọ́run bá ní sọ bàbá yẹn lẹ́sàn-án rí nínú tíra àwọn mìíràn ajuli momin mo máa ń lo tíra àwọn yẹn pọ̀ kódà èyí tí mo nílé ó ti gbó túẹ́túẹ́ tíra yẹn dáa púpọ̀ kọ́lọ́n kó sì wá mú mi ní òdodo bàbá yẹn ń sọ pé ọmọ tẹ́ ẹ bá fẹ́ kó soríire tẹ́ ẹ fẹ́ kọ́ yáre ìran tẹ́ríbíyà mẹ́jọ lẹ́fun àsìkò lè mọ́ gbà mí o ń kẹ̀ tí ò ní ijọ́ ọmọ olóògbó ni tí ò ní ijọ́ ọmọ tí ọmọ sọ nǹkan mọ́rùn káàkiri tí ò ní ijọ́ ọmọ tí ọmọ sáàdì ṣòkòtò tí ò ní ijọ́ ọmọ tí orí rẹ̀ ọ̀gá tí ò ní ijọ́ ọmọ tí ọmọ sẹ́yún káàkiri àáfàá nǹkan alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ ṣe fún ni àtẹ́rìbìyàtù àlè ìmàníyà awilẹ̀ irú ọmọ yẹn ẹ rèé ẹ ìmánì òdodo kúlì húwà lọ́wú ahad laukana fi ìmọ̀ àlè àtùn ìlà lọ làfàsádàtà ẹ jẹ́ kó yọ yín pé ẹyọ kan lọ́lọ́run ọlọ́run yẹn sì ń bẹ ní fi sama wa ahatọ bi kúlì ṣe ń ìlmà ẹ gbogbo àwọn pé o kò sí ti ń ọmọ kò sọ ọlọ́run ògùn ọlọ́run ẹfun ọlọ́run alágbára omi ọlọ́run alágbára alẹ̀ gbogbo tẹ̀ ń sọ ẹyọ kan ni ọlọ́run alágbára ẹyọ kan ti bẹ ní sámà wásà kùrùsí ìhù sàmà wáàtì wà lárúbọ wà láyà wúdù ìfùdúwúmá wà wúwà là àlíjù ẹmbàsí lè jẹ àlíjù tó ga tọwọ́ wa ò lè tó gíga rẹ̀ òun lẹni tí ọmọ jẹ Allah aláwímù ẹni tó tóbi tí ò sí tó tóbi tó òun ni ọmọ jẹ Allah ààrẹ àwọn ọmọ wa pé ẹnìkan bẹ tó tóbi o Ah, torí pé àwọn tọ́wájẹ́ philosophers wọ́n dọ̀mọ́ yín lórí irú tọ́ba dé sùkúù pé gbogbo téèyàn ọba ti lè rí ẹ ní bìlífù nú ẹ. ẹ ní pé ó ni o pé ìwọ náà wo wo sọ́mọ̀ ìtalọ́dà ilẹ̀ yìí talẹ́ńtọ́ da yẹ pẹ́ talẹ́ńtọ́ da irun orí rẹ̀ ń tí mo ti ń bọ̀ ọ̀fà ta ní ọ̀mọ òwú ń bẹ̀ èékánná rẹ̀ ń mo ti ń àfọ àbúbákìrì jábìrì jazair ọlọ́mọba ní kí bàbá náà nù sáré bàbá yẹn nínú tíra àwọn ara tí wọ́n fi ṣe wá lóore pọ̀ tán bá ti ń sọ̀rọ̀ yìí mọ́ ni wọ́n mọ̀ mú aladilatu anakiliya waladilatu alakiliya bàbá yẹn ò ní pẹ́ńpẹ́ bá mẹ́rin àyà kùrà ní àdìsí wa ẹ tún fi làákàyè ìtọ́ mọ̀ ń rí tó lè tètè understand ẹ fi bá a sọ̀rọ̀ pé ta ló jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀wù lórí ta ló jẹ́ pé tọ́ ọ bá sùn kòkòrò kò sì wọ̀ ọ́ mú ta lọ́fà tó já sí wípé ńjọ́ tó o ti ń tọ̀ ìtọ̀ ọ̀gbẹ́ lára rẹ níbo ni ìtọ̀ wà lára omi tó o mu ná ìgbẹ́ dà nínú ráìsì ẹ̀wà tó o jẹ ta ló jẹ́ kí gbogbo ilé ọmọ rọrùn Allah jama àtẹ́rìbíyàtú àlìyìmọ̀níyà ṣẹ́wárí láti rí ọmọ ìlàbàlá tẹ́rìbíyà ìmọ̀níyà iṣẹ́ tó pọ̀ nínú iṣẹ́ tá a ṣe gbogbo àwa tá a jóbi jama ẹ̀jọ̀ ẹgbọ́n mi dáadáa láti pé àwọn ọmọ wa wọ́n ń yọrùn bọ̀

kéèyàn bẹ̀rù ọlọ́run kéèyàn ó ṣe sùúrù kéèyàn gbára lọ́lọ́run kéèyàn ó túbá bàbá yẹn wá lọ ọ ń bá lọ ọ wá fẹ́ parí ẹ̀ ó ní istigi ọmọ tọrọ àforíjìn ọ wá parí ẹ̀ pẹ̀lú kíni o àlùjánnà àwọn àfa àsọ̀rọ̀ tọ̀pọ̀ lórí bó ṣe wọn ọmọ tó bẹ́ẹ̀ lè jẹ́ yẹn rè yẹ kúnnù mí náà sọ̀lẹ̀ kódà tó àbá tó ráyè eléyìn àwọn wá sí àwọn àfẹ́yìn ọlọ́pọ̀ ní ètẹ́ fi máa wo eré àrélù eh, orí eku kó sí àlàyé Sunday dagboru Monday ọmọ àdúgbò gbogbo àwọn pósítà abúta máa rí nùlù àkóbá wà gbogbo àwọn eré burúkú tẹ́ máa wò yẹn ò sí wá sí àwọn ọlọ́ wá jókòó ẹ jẹ́ kí ẹ sì rí ọ̀fẹ́ tẹ́ bá ń wo wá àti tá a gbọ́ ìkíni wọ̀ gbọ́ yé ń bẹ̀ èèyàn máa ń sàmì ọmọ pé kọ́mù jẹ́ pé ọmọ a lọ́gbọ́ z ló ṣe kíni o ńlọ́gbọ́ yé jẹ́mọ́ àfọwọ́ sọ̀láhùdín àlàyúbí kọ́lọ́kọ́ bá ní kẹ́ bàbá yẹn ní bàbá yẹn lọ ja ogun gazuwatu hitin níbi tí wọ́n ti ran àwọn sọ̀lìbì yún àwọn crusaders àwọn alágbélébù sọ̀láhùdín àyúbí lọ́rùn wọn léèmọ̀ tó àlàyúbí lọ́wọ́ ó ní tíra àkìdá tí máa ń kà fáwọn fámìlì rẹ̀ nù lé ààrẹ àwọn ọmọ wa lórí kan ní mọ́nì ọmọ tó bá ní mọ́nì ẹ jẹ́ kó yẹ pé tó o bá jí nǹkan ọlọ́run rí ọ mọ́mì rẹ̀ ọba àmọ́ rí ọ tó bá fẹ́ ju o mọ́mì rẹ̀ ọlọ́run ṣe kí ni o ọlọ́run rí mi tó o kó sínú ọmọ rí báírò ọlọ́run rí ọ gbogbo bá sì rí àwọn ọmọ wa rèé tá a bá ti fi mọ́nì rè wọ́n níjọ́ tó bá jẹ president wọn ò ní kówó òlu jẹ sẹ́rí nàìjíríà ọ̀rọ̀ pátì kan ní pọ́blẹ́mù nàìjíríà wàláì èmi ò tí ì rí pàtì kan tó sànmọ́ ní nàìjíríà they are all thieves gbogbo wọn ló lè tí individual bá kẹ̀dá individual dá ni individual lè dá nínú PDP individual lè dá nínú àkọọ́dù individual lè dá Buhari làwọn èèyàn kẹ́ ní trust inú ẹ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ kíríkà Buhari ó lè pọ̀ nú wọn àwọn agbéwiri àáfà níjọ́ tọmọ tí yín bá ẹ wo professor Isaac Olóyèdé lẹ́tọ́rà ní University of Ìlọrin professor Olóyèdé ó fi hàn pé gbogbo àwọn tó ti jẹ JAMB registrars gbogbo wọn yẹ ká kú sẹ́wọ̀n kìí ṣe pé ó yẹ ká lọ sẹ́wọ̀n o ó yẹ ká kú sí ẹ̀wọ̀n àti tó bá lè kó wọn nàìjíríà padà olóyèdè jẹ JAMB registrars ọdún àkọ́kọ́ ó kó tí ò dín ní eight billion naira sílẹ̀ níbo làwọn tó jẹ ṣáájú ẹ̀ níbo náà kó gbogbo billions wá sí wọn lẹ́jọ́ tí wọ́n jẹ wájú ọlọ́run kí ni òjò lóyèdè okòwò ìjẹ from a reliable source ẹnìkan tó sọmọ professor lóyèdè sọ program kan tí mo ti lọ sí lecture fáwọn unifem ga ọ sọ program yẹn fún pé wàláì wọ́n fẹ́ kádà ìbáṣe òyìn olóyè bí ọgbà ni wọ́n ní prof àwọn bá a ṣe máa ń ṣe ẹ̀yìn òmùyẹ pàṣẹ́ntéèjì báyìí nǹkan lọ bí báyìí wọ́n ló sì pé kékeré adéọ̀sán lọ́jọ́ kéde finance gbà yẹn pé mínísítà owó kan wọ àkáǹtì we talk later on it ọ̀yá ẹ wáyé owó yẹn sákáǹtì ìjọba ó dùn wọ́n débi àwọn tó wà ní ṣé ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ nígbà tó lóye dé ṣe nǹkan yẹn ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ejò ń kówó mi ẹ ti gbàgbé ọ̀bọ àwọn job registrar ó jóná kí ló dé ó jóná rẹ́kọ́ọ̀dù àṣírí ṣe kí ni o ó ti tú níjọ́ tẹ́ ẹ bá ti tẹ́rí bíyà ìmọ̀níyà àkọ́díyà rí àwọn ọmọ yín sábà jẹ president wọn ò ní jíwò nàìjíríà àwọn ọmọ tí ó dàbí wúmọ̀rù tọ́ ẹ pé tán bá ń sọ̀rọ̀ ọ̀lù wọn tan jẹnẹrétọ̀ ọ̀lù tó bá di pé kò sọ̀rọ̀ ọ̀lù mọ́ ó kò wọn àtìyàwó ẹ̀ yóò pa jẹnẹrétọ̀ ọ̀lù yóò tan kí ni o jẹnẹrétọ̀ pásánà irú àwọn ọmọ tẹ́ bìrìdì sáwùjọ nìyẹn kèé sọ ọmọ olè bí ìkan náà àwọn tó jẹ́ SUD University of Ìlọrin jò ní òwe náà ti di dókítà fi ejò rẹ̀ ní ẹ̀ ó lè ó lè wàhálà jẹ́ ah, ah, irú rẹ̀ jẹ́ president ọwọ́ tá a máa dá annual due a kó jẹ́ ibi ìkan lè MSS fi lẹ́tà ó sì gbowó ó sì dówó àpò ọ̀bẹ̀rù ọlọ́ni ẹ má àwọn ọmọ olè àwọn ìmánì yẹn á fèrè àwọn ọmọ wa iṣẹ́ pọ̀ o ara ẹ̀ ní ká madrasa ìkìyàrú lùmọ́dárásà wàlùmọ́dárì ọmọ tẹ́ ẹ fẹ́ kó ní ìmánì ẹ wòlé ẹ̀kọ́ wò lọ olùkọ́ wo ni ọba yẹn kọ e gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ lára pé kọ́ ọmọ ó tún ní ìmánì jọ̀mọ́ ẹ̀ se mistake o opolopo wa sa si se kan awon ọmọ wa ń lọ ilé kéwù wọ́n ń hákúrà lọ sùkúù mùsùlùmí wọn ò kankan la ẹjọ́ mọ ẹyin ó ní mọ̀rọ́ bí ta ni mọ̀rọ́ bí àwọn sàábé ànàbí yù sallallahu alaihi wasallam ṣé ẹ rí gbà míì bàbá lè má lè bọ́ ọmọ sàwọn ọ̀rọ̀ kan tí ó rí pé ọmọ yìí ní deficiencies yóò wá sọ fún ẹni tó jẹ́ mọ̀rọ́ bí rẹ̀ tí ń rè nílànà tọlọ́run tí ń ṣe wáàsí fún tí ń sọ̀rọ̀ ọlọ́run pé ọmọ yìí a máa parọ́ o tí bàbá ìbá ní pé kódà kọ́ ọmọ parọ́ ó lè mọ̀ ní tùmọ̀ lẹ́mìí ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí mọ̀rọ̀ bí ìdọ̀kẹ́ ni pé báàbù alkab ṣé ẹ mọ̀ pé ó ń ṣe wáàsí generally ni níjọ́ tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ rọ́ mo ti rọmọ yàrá kẹtẹ́kẹ́ nìkan ṣe wáàsí ọmọ yẹn sì bu ẹkún ó bu ẹkún kí ló dé ó lè mi lè ń bá wí torí pé tí wọ́n fi ń ṣe wáàsí ṣe kí o order change jama èyí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú nǹkan mẹ́jọ tá a fọwọ́ Mustapha amúlọ tán ṣe kí ni o tán sọ ẹlẹ́ẹ̀kejì torí ibi tá à ń lọ́pọ̀ àtẹ́rìbíyàtú bàbá yẹn láàrin àwọn ọmọ lórí ìjọsìn sẹ́rí lórí imani kọ̀sásìkò ni o bàbá yẹn mú ọ̀rọ̀ Lukmanul Hakim wa sẹ́yìn gbà tọ́nà bí Lukmanu àwọn mẹ́lá àgùnbẹ́ ìtọ́nilẹ̀ ní pẹ́kì sànà bí ọlọ́run ìgbà tó pe àwọn ọmọ ẹ̀ tó ní yáàbù náà yà bìlà iná shirika mọ̀nàrín bàbá ní ẹ̀rí tẹ́ríbíyà àkọ́díyà ni ó lẹ́yìn ọmọ mi oṣù ẹ má kírun tán lọ́sàn-án kẹ́ ẹ lọ sópc lóru o ẹ má kírun tán lọ́sàn-án kẹ́ ẹ sígbẹ́rẹ́ nírọ̀lẹ́ o ẹ má kírun tán níjọ́ jímọ̀ kẹ́ ẹ tó lọ orí òkè níjọ́ sunday o láàtú ṣìrìkì bìlà má mú nǹkan mi mọ́ lọ́hùn má ka yàsìn tán láàárọ̀ kó o tó tọ̀ nǹkan lálẹ́yìn yàsìn o so ti yé má so ìgbèdí má so ìpàrọ̀ ìsọ ìgbàdí àsokápá àsokẹ́nu mọ́tò má ṣe o má mú nǹkan mímọ́ lọ́wọ́ torí pé kò ṣe bẹ́ẹ̀ lavulmon avim ah! àbòsí tó tóbi ni tí òsín tó tóbi tó tẹ́rí bí ya kínú jẹ̀mọ́ ìmọ̀níyá àkọ́díjà ẹlẹ́kejì àtàbùdíyà ààrẹ àwọn ọmọ wa lórí kánmọ̀ sẹ́lọ̀n jẹ̀mọ́ ẹ̀jọ̀ nọmba two náà pàtàkì bíi nọmba one sẹ́rí tọ́mọ wọn bá ti ní ìmọ̀nì tẹ́ ìmọ̀nì tọ́mọ bá ní tí òsín lọ́n kò wúlò jẹ̀mọ́ ẹ̀jẹ̀ gbàrin dáadáa ẹ rí pé ó ní ẹlòmíì la lónìí kó sí àwọn gbà kọkàn oṣù lọ́lọ́run lóòótọ́ ó sì gbà lóòótọ́ wà láì bá dẹ̀mí ẹ̀ ó gbà kọkàn oṣù lọ́lọ́run ṣùgbọ́n kéè sí ìmánì rẹ yẹn ní problem torí pé ìmánì tí ó gbé jáde òun ni àlàámọ̀lì torí pé àlì ìmánù kọ́ wà wà yẹn kò sí ìmánì àmọ́ àmọ́ ó ní mò ń rú àwòládà kó mo sọ látàlí sábọ̀ìn wàdìrìbú um àlẹ́ àlẹ́ àṣírí wà fárìkù bẹ́ẹ̀náwó tìlìmọ́dọ̀ ọ̀jẹ̀ jama lẹ́yìn yìí máa nínú Islam ìrun lé òpó kejì anábìrì tọmọ yín bá ti lè dọmọ ọdún méje ẹ pa láṣẹ kó máa kírun àwọn àáfàá jẹ́ kó yé wa pé àsọmọ yẹn ò ní tí ìdọmọ ọdún méje tẹ́ẹ̀tì máa kọ nírun yóò ti máa fáátì àká yóò máa àtàyá yóò máa subhana rabbiyal azim àdúrà rùkù yóò mọ̀ sùwánù rọ̀bí àlàálá àdúrà sùjù yóò tún máa àwọn àfikárù kọ̀ọ̀kan yóò ti màlúwà láṣe yóò mọ̀ ń tọ́jà lá ọmọ tá a fẹ́ pa láṣẹ kó kírun lọ́mọ ọdún méje á sì bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́sìn ẹ̀jẹ̀ amójútó lára ẹ̀ náà ni pé wo bàbá ìyá táwọn Ramadan lọ́lọ́ yìí ọmọ rí jápá tá pàápàá wa tá a bá jẹ́ ìyá bóyá àdámọ́ ọlọ́run obìnrin ọ̀lẹ́ kọ̀fẹ́ gbáwẹ̀ ọmọ yín ò tí mọ̀ pé obìnrin máa ń ṣe nǹkan oṣù òun ọmọ, o ẹ má jẹun lójú ọmọ yín kékeré yóò sọ mọ́ mi náà kú máa ń se kí ni o wọ́n máa ń jẹun lọ́sàn-án àwẹ̀ òun ó rò pọ̀ dáa nígbà láti ká wọ́n ti jí mọ́mí rẹ̀ ṣe ń jẹun lọ́sàn-án yóò tako kí ni o ọmọ yẹn nígbà bá dípò ẹjọ́ òun ó sórí rẹ o káwọn ó sórí ibú ọlọ́mọ sọ̀rọ̀ ògbà ló kọjú ìwọ́ sórí rẹ kalẹ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ bí náà ọmọ ẹ̀sìn lọ́hùn ẹ tó wá tírẹ̀nì ọmọ yín lórí kó ṣe kí ni o kọmọ ẹ̀sìn lọ́hùn ẹ máa kírun ẹ máa gbàwẹ̀ ẹ wà wọn bá aláyé jọ tàbá dádì tèmi máa ṣe bẹ́ẹ̀ sábà máa lọ mọ́sálásì wọ́n wà tó máa ti fowó sínú fíṣẹ̀ dídì láì wọ́n wà fáwa náà lówó kódà táwọn èèyàn máa ń tẹ̀lé wọn pé èèyàn máa ń náwó sẹ́sìn èèyàn á máa ka kùránì ọlọ́mọ àfọ̀nù kẹ́ gbogbo àwọn òbí mi wà láyìn lè gbàgbé wọn tí máa kú pàápàá dáàbì wọ́n sọ pé wà àbá àbá làtí dì wọ́n sọ ọ̀rẹ́ mọ̀ ṣé ṣé làwọn fi pè àbá làtí dì ọya jókòó bẹ́ẹ̀ bá ń káyà sí àwọn àbá àti ìbá káyà sí ìbá kàṣà wá kà wọ́n bá tó fún mi lówó àpò àfà aago kan dáàbì mi ti máa jẹ́ alóru tẹ̀sùbà five hundred ìwọ́tọ̀ ọ̀bà jí ọ̀jẹ̀ bá bá ńlá tẹ̀sùbà gbèsè bá àfà àlòkèrè àrẹ̀ kọ́sà ó tún ti ń tò gbé olóró ìyà bàbá agbóka ibi yájú àwọn tó lọ sùkú èèyàn máa ń ṣe lọ́ọ̀ ní aago kan òru àfà ọ̀jẹ̀bà bá ńlá tẹ̀sùnbà tó ọba tó gbé wọ́n mọ̀ sọ báyìí ní yàlà yàlà yàlà tí yàlà tí yàlà tí àfà ẹ̀ka kù sí ìsìlẹ̀ òwe sórí wọn tó ọba sọ báyìí five hundred wà láì five hundred tẹ̀sùnbà ó kò báyìí wò láyé rẹ̀ ò ní gbàgbé dé ikú àwa rò pé wọ́n ń ni wọ́n gbà rẹ̀ rọ̀mọ́dọ́n wọ́n gbà sí ọlọ́run dẹ́ gbàdúrà àwọn lórí gbogbo tá alhamdulillah bí n sọ fún yín lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán rò pé bá ṣe ń tírè ní wájọ́ náà kó le jù ọmọ mi ìyá olórí ibú lónìí táwọn agámọ́lé ọ̀nà fámìlì pé ah! àwọn bàbá wọn dẹ̀ tù ilé wọn ti dà ilé wọn dahoro jama etí ò ní jẹ́lé yín ọ̀dahoro tí wọn ò fi

àfà ẹjẹ́ kẹ́sìn ọ̀rọ̀ àwọn ọmọ yín lọ́rùn bí wọ́n ṣe ń kírun ẹjẹ́ wọn máa gbàwẹ̀ monday thursday ẹjẹ́ ọmọ àwọn ọmọ yín la ẹjẹ́ wọn máa ka káàsì ìjọ jímọ̀ ẹjẹ́ wọn ka sùràtùlì múlùkù ká tó ṣe kí ni o ká tó sò lálẹ́ ẹjẹ́ kan ṣe àṣkárù àárọ̀ kan ṣe ọmọ kan lè ya ẹni ọlọ́run ìyẹn nínú ẹ̀rẹ̀ àwọn ọmọ yín lórí ọmọ mi lóòótọ́ ó lè rò fóun ní ìmọ̀ ni àwa ń àwọn olè má ka Kùránì àlè má gbààwẹ̀ ṣùgbọ́n kò níwọ̀ ọmọlúàbí bó la ṣe máa ń sọ̀rọ̀ kọ̀ mọ́ bó la ìṣeéṣe ìgbéraga ẹ̀mí rẹ̀ ga ìwà sùúrù ìwà kéèyàn ìwà kéèyàn lawọ́ ìwà kéèyàn má máa rí àgbàlagbà fín ìwà kéèyàn má kíyàn ẹ tẹ́ èèyàn mọ́ àṣọ òdí ah, pé àṣọ òdí kí wọ́n ní èdè ọ̀gbọ́n yẹ kí n kí wọn èèyàn máa kágbàlagbà ní ọ̀yà lọ kí wọn ṣó òdí pé bàbá gbẹrù dání ni èmi ọmọ ọ̀yà lọ gbẹrù lọ́wọ́ wọn ọmọ pàdé ọ̀rẹ́ màmá ẹ̀ níbi kànga màmá ẹ̀wọ̀ ẹ̀fà ní ìjà ìjẹyàn pọn mi o ah, ọ̀yà ọ̀yà bá wọn fà kànga ìjì àlọ́ ọ̀bà wọn fà ní sẹ́ èèyàn máa ń tírèènì ọmọ lórí kíni o ìwà àpọ́nlé ìwà àfẹríba ara tí máa ń jẹ́ kọ́mọ ọ̀yà rẹ̀ nìyẹn ìyẹn jẹ́ lẹ́kẹta afa lẹ́lẹ́kẹrin nínú táàsì tírèènì àwọn ọmọ àtẹ́ríbíyà àdàwíyà á tírèènì àwọn ọmọ wa lórí ìmọ̀ pèpè sínú ìsìláàmù wa tá à ń ṣe ìyẹn ni alamuru bil ma'ruf wà náyú anil munkar àwọn kírísítẹ́nì wọ́n káre láàrin yẹn àwọn ó tẹ̀lé àwọn ọmọ wọn Sunday school sẹ́yìn pé ẹ̀yin bàbá ọlọ́run jẹ́ fẹ́ fún wa o nínú àwọn àṣìṣe tá a máa ń ṣe láyé ìjọ a gbọ́dọ̀ ṣe irú ẹ̀ ní ìsìn o òun ni ká máa lé àwọn ọmọ kéékèèké mọ́sálásí kèé ṣèwà ànábì sallallahu alaihi wasallam ẹ lọ kan táwọn àfa àkọ́ bá ànábì ànábì àwọn ọmọ èké wọn a máa bá ànábì ṣe inú ògbòrò Mẹ̀dínà o àwọn ọmọ èké súnmọ́ ànábì pọ̀ o àwọn ọmọ yìí níjọ́ táyìn bàbá bá lọ àwọn ọmọ yìí ni mọ́sálásí òfin ní ìdá oró ni mọ́sálásí òfin ní di DSTV center tí wọ́n ti máa wo bọ́ọ̀lù o ìtẹ́ ẹ̀sẹ̀ ni pé sẹ́ni bá sẹ́wọ́n sẹ́lẹ̀ Yorùbá gan tá káwọn ọmọ yẹn sẹ́yìn tí wọ́n máa pariwo àwọn àfáà ní ọ̀dà tó ẹ tí wọ́n bá rí àwọn àgbàlagbà ní. tó ti yẹ lẹ́yìn pé lìyẹ̀lìyà ni mí ń kàn ulu àhàlámì wà nù hà tá a bá ti lè rí mọ́ọ̀mù àwọn bíi mẹ́ta tí ó tẹ̀lé mọ́ọ̀mù kọjá àwọn tán nímọ̀ dáadáa fẹ́ pé tí mọ́ọ̀mù àlùwalẹ̀ bá já kọ̀bùlì fàdísẹ̀lẹ̀ wọn ò lè bọ́ síwájú lẹ́yìn àwọn bíi mẹ́ta tó bá tẹ̀lé mọ́ọ̀mù apá ọ̀tún apá òsì ẹ ti àwọn ọmọ yẹn bọ àárín àwọn àgbàlagbà àgbàlagbà kan rè ọmọ èké àgbàlagbà ọmọ èké àgbàlagbà ètò bá fẹ́ sí é tó rò pé àárín bàbá lòun wà orí ìrẹ́ ó ṣe kí ni o yọ́ fapo ẹ mọ́ lé àwọn ọmọ mọ́sálásí o nígbà tá àti mọ́sálásí <laughs> ìgbà náà àwọn ọmọ sáà jímọ̀ jímọ̀ tán wọ́n gbé wá sí mọ́sálásí àwọn kí ló kọ rẹ̀ jọ àràfà ọlọ́run ti bá ní káwọn gba àwọn fídíò àyẹ̀lẹ̀ díẹ̀ díẹ̀ náà o ó níṣẹ́ tó ṣe náà gbà yẹn ṣùgbọ́n ní ìsìn gbogbo orú àwọn ọmọ èké láìkì oúnjẹ ẹ fóúnjẹ fà wọn kò yẹ ká máa lé àwọn ọmọ rárá kò yẹ ká máa lé wọn gbogbo àwọn afọ àtàbá nílé kéwù gan ọlọ́run ẹ̀bùn aláàsírí o ẹ̀kọ́ kan ra súùtì fáwọn ọmọ ẹ̀yin òbí náà lẹ́ẹ̀ṣẹ́ kó sí ọlọ́run lọ́wọ́ ẹ láwọn sáwọn àfá àníyàn ní ọ̀dá sí wa táàfà kan bára jíìbù bíi sírí yẹn ẹ fura sáàfà o <laughs> ìtumọ̀ ní pé àfá àgbọ́ gbọ́dọ̀ tàfà àfá ìjọ́ wo lẹ́yìn gbé bisikíìtì kábìn tẹ́ ẹ bá bímọ ẹ gbé bisikíìtì lọ lé kéwù kọjá pé kò ní sọ́sẹ̀ kan táwọn ọmọ ò ní jẹ bisikíìtì lékè ni o ilé kéwú wọ́n fẹ́ lọ lé kéwú torí ògì táwọn máa mu ògì jọ àràfà tí wọ́n fọ ògì tí wọ́n fàkà sí ike àtìmọ́jọ́ àràfà pé a mọ́sálásí torí ògì kì í ṣe torí ọlọ́run torí ògì tá a mu lẹ́tà lọ́wọ́ dì torí ta ni o torí tọlọ́n ọmọ èké láìkí oúnjẹ wọ́n fóúnjẹ fáwọn sọ́ọ̀sì ẹ̀yìn ọmọ ní ẹ tírẹ́nì àwọn ọmọ yín lórí ibo láti tírẹ́nì wọn ẹ bẹ̀rẹ̀ láti gbogbo mọ́sálásí ládùúgbò ká ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ táàmù ṣe wá sí fáwọn ọmọ kéékèèké wá àti ti wéṣe wá àti wákàtí ṣẹ́bi rẹ̀ ṣe ní ṣe yìí o wá àti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógóṣógó ìṣẹ́jú ẹ bá wọn sọ̀rọ̀ yìí mọ́ ni wọ́n dẹ̀ àdúrà kan sórí àdúrà tá a bá fẹ́ jẹun wọ́n ti àlónìí ọgbẹ́jù thirty minutes ẹ̀dá àwọn ọmọ yẹn ọmọ ẹ̀ lọ lé ẹ̀gbọ́n tí mò ń sọ yé ẹ̀kọ́ wọn ní ẹ̀kọ́ bó o láti máa wọ tọ́lẹ́ẹ̀tì àdúrà tá a bá wọ tọ́lẹ́ẹ̀tì ẹ̀kọ́ tẹ́rìntẹ́ nǹkan wọn yẹn ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin àáfà ọdún karùn àwọn ọmọ èèyàn graduate ẹni ọlọ́run ni wọ́n yà wọn ò ní yà wọn ọmọ asẹ́yún wọn ò ní yà wọn ọmọ abóra wọn ò ní yà ọmọ yahoo àwọn ọmọ ìyá ọmọ jẹ́ kí mọ́sálásí ọmọ wà láìpẹ́ o níjọ́ tí gbogbo wa ìbá kú àwọn bàbá bàbá tèmi ti kú mọ́sálásí bàbá mi lé wọn èmi ya a rò pé mọ́sálásí tí òmòwò wa wà láà tún náwó sí ni ó ní owó tí mo ti ná lọ́sẹ̀ pé ọya ìgbà ìfẹ́lẹ́ ìrà ilẹ̀ ìṣẹ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n ní wá ń dùn àná lórí ẹ̀sìn tó bá jẹ́ sípè mi náà ya ìyàwó wo ilé ìjà sọ díẹ̀ cv center àti kọ̀ǹpútà center kan àti fífi center kan tí wọ́n máa mú network àbí tí wọ́n ti máa mú àfà tí wọ́n máa fagídí tí lẹ́yìn ó dùn pé ah ó dọ̀bẹ̀ àwọn ọmọ yín kán mọ̀ lọ ta ẹ̀sìn yín ká tẹ́ẹ̀nì wọn lórí dáwà kán máa pèpè sójú ọ̀nà ọlọ́run báwọn ọmọ kẹfẹ́rí ṣe máa ń ṣe wọ́n sọ àwọn èèyàn di kèfèrí ẹ jẹ́ káwọn ọmọ yín ọmọ fààyàn wà ní ìsìláàmù ẹ̀yìn lẹ́ẹ̀ṣiṣẹ́ yẹn ìyẹn jẹ́ lẹ́kẹrin ẹlẹ́karùn-ún àtẹ́rìbíyà àlìjàfàdíyà ààrẹ àwọn ọmọ lórí bí wọ́n ṣe wà physically fit káwọn ọmọ wa ọ dá pé alimominu lọkọ̀wé yù khairun wa ahabu ila Allahi nínú alimominu dọ̀yì wà fi kulli khair jama ọmọ mùsùlùmí èyí máa ń ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ẹ̀yin ìyá eléyìí kàn yín púpọ̀ ẹ̀yin bàbá ọkàn yín ká ẹ fowó lẹ̀ ẹ já àwọn ọmọ yín ọjẹ oúnjẹ gidi mùsùlùmí máa dá pé káwọn ṣe wá sí nìṣe káwọn ọmọ tọ́jú mẹ́wòó débì kémi ọgbà inú kí ló kọ rẹ̀ tapoli kí n gbà jáde pé àfọwọ́ àti ti tapoli bóde kí lẹ́wọ̀n táwọn yòókù ó ṣe ẹni tí ó gbà bẹ́ẹ̀ táyà bẹ̀ẹ̀kan ní kí ló ń ṣe yín ẹ fẹ́ dáwà sí tó wọ́n sì tóbi tọ́ọ̀gì mẹ́wàá pé èmi kọ́ sí wọ́n lọ́gá wọn bí a lè ṣẹ̀ṣẹ̀ fún kan láwọn kèfèrí tọ́ọ̀nù náà bá ní àfà ah, sí àà ìwọ́lọ́pẹ́dà mi àfọwọ́ àti mọ̀ sí náà ọ̀gá àwọn tó dìpa kí láwọn yòókù ọ̀sẹ̀ àfà wọn ṣùgbọ́n àfọwọ́ àti gan wọ́n kọ́ sí láwà ní ẹ̀wọ́n dè lójú ẹ̀dẹ̀ ọ̀lẹ́ lọ́pọ̀lọpọ̀ wa lónìí àwọn òní fi tí wá ṣe tó jì á lò fàdí ilé mùsùlùmí máa strong mùsùlùmí máa dá pé ẹlòmí ò lè rin ìrìn ìṣẹ́jú márùn-ún àfà yóò ti fẹ́ kú lérí ọlọ́nkẹ́ni bí ọdún mẹ́ta àwọn bàbá gan wà ládùúgbò wa ń jọ náà tẹ́wá síbi ẹni tó kú ládùúgbò wa tí tírélà ti dànù níjọ́ tẹ́ ládùúgbò wa wàláì ìfọ́sẹ̀lẹ̀ kò ṣe máa sọ tí gbogbo àdúgbò wa ń jóná ah tẹ́ ẹ rí bẹ́ẹ̀ ni mo mọ̀ pé àwọn èèyàn wa ń gbáwájú lé wa kọjá látọlọ́kẹni wọ́n wá ń gba ọ̀dọ̀ wa kọjá báyìí wàláì mo rí ọmọ wa rántí pé yáwó mọ̀ èyẹ sí rúùlì mọ́ rí wù nínú àti wàhú wà bí wàsọ wàláì ń dádì mi ti jóná mọ́mí mi ti jóná kọ̀mọ̀ pé wọn ò jóná sẹ́rí àwọn òbí ọlọ́jà òbí wa ó jèrè wa o wà lẹ́ òbí nífẹ̀ẹ́ ọmọ àwọn ń wá ọmọ kí ọmọ ti gbàgbé bàbá àtìyẹ òun sá lọ fẹ́ẹ̀lì ààrẹ ọmọ ìyá wa ní dádì mi ti jóná àwọn sáré pé owó náà làwọn ń wá kí wàhálà ìkàlù gbogbo àdúgbò ti dúdú ilé mi ọ̀bọ̀ ń bẹ̀ èdò mi nínú wàhálà yẹn o tọ́lọ̀ mẹ́jì lábẹ́rẹ̀ tí àbá ránúsí tẹ́ǹtì bí náà ni àbá ọjọ́ ọlọ́mọjà àtọ́dúrú ẹ̀mọ̀ mọ́ wá rò pé tí ó ṣẹlẹ̀ rẹ̀ ó kálukọ́ ọmọ sáfọ́ra wọn ọmọ tí ọ̀bà dá pé iná jó lásán só lè sáré iná ti jó ara ń tẹ́ ẹ̀mọ̀ ṣe àkọ́kọ́ ni káwọn ọmọ ọmọ jẹ oúnjẹ tó da ìsìláàmù fẹ́ ká jẹ oúnjẹ tó da ẹ má jàrá mọ́ ẹ má mutí ẹ má jẹlẹ́dẹ̀ ẹ má jàjáka ẹ má dàbí àfa àárẹ̀ èkó aláìmọ̀kan kì í sáà àfa ti kò tó lè jaja tó lè jájá mo ní ìwà àti fámìlì ẹ mọ̀ jájá ẹ tó jẹ́ olóńgbò náà tó yẹ ẹ tó náà ẹ tó wà o ẹ já wọn mọ yẹn ọjọ́ oúnjẹ gidi sí ni wa àyè jẹ èso jama ilé kí sẹ́yìn pa lùjẹ̀ náà sẹ́yìn rò pé ẹran lásán láwọn jẹ lálùjẹ̀ náà èrò pákẹ́ máa jẹ wọ̀fà kí àtànkẹ́ sí rọ̀ àfà ọlọ́run lè so tó pọ̀ àmọ̀ jẹ́ inú àlùjẹ̀ náà sẹ́yìn mọ̀ ikí mọ̀tọ̀ wà ń bẹ̀ ni mélòó ní wa là ń jẹ èso òsì òjì ààrẹ díje èso lásì kábọ́ carbohydrate àmàlà hundred naira ẹran ẹran kí ni o ọ̀fẹ́ràn bẹ́ẹ̀. mélòó ní wa ní ọ̀rọ̀ áàpù áàpù ẹ̀yọ kan hundred naira lápẹẹrẹ kéèyàn ọ̀rọ̀ áàpù mẹ́wàá one thousand lọ́lé kẹ́lẹ́ àná ọ̀jẹ̀ áàpù méjì bẹ́ẹ̀ yẹn lọ́mọ mẹ́jọ kan mò ń kọ́ ọ̀kan wàhálà inú owó dòwó àdúrà tí wọ́n ṣe fún ọ ó rò owó tọ́pọ̀ lọ́la watermelon ẹ̀yọ kan bẹ́ẹ̀ bíi two three hundred náà tàn bá dẹ̀ ìmọ̀ bọ́sẹ̀ ibi yóò tó ti burú bíi àfà watermelon ẹ jẹ́ káwọn ọmọ jẹ watermelon falafala kí wọ́n lálàáfíà ọsàn kọ́mùsàn ọ̀gẹ̀dẹ̀ àgbálùmọ̀ gbogbo ẹ̀jẹ̀ àwọn ọmọ ọmọ ẹ̀jẹ̀ so kan dápé ara rẹ̀ náà ni physical exercise àríyábọ̀ jẹ́mọ̀ kí la pé o ọmọ mùsùlùmí èyí salárùn ẹ wo ìsìláàmù alárùn ò lè ṣe ìsìláàmù jẹ́mọ̀ ìrun tá a máa ń kí sálà rẹ̀ lè kírun ẹni ya àníyàn sálà jẹ́ pé sọ́ọ̀lì ẹ̀kọ́ ìmọ̀ àwòkọ́ ìdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí ó lè kírun lórí ìdùn wọn ni kó jókòó kó kírun torí pé islam kí bí kìí sọdún yìí ó ní bí ọdún kan bíi mélòó sẹ́yìn a lọ sí sọ́ọ̀wù lébi àyẹn ibẹ̀ aníṣà ìkáwá mọ́ ìmáàmù kí tàràwí rákà mẹ́tàlá láàrin ìṣẹ́jú mọ́kànlá mo ní mo sì mú kí lálẹ́ yìí gbogbo sọ́ọ̀rù ọ̀fẹ́ tí mo jẹ ikùn mi sì ń pò pọ̀ ìrun rákà mẹ́tàlá láàrin ìṣẹ́jú mélòó mo wo aago báyìí mo ní ah mo sọ pé ńgbà àti ìbẹ̀kan ṣe sọ́ọ̀rù wa tó ṣe wáàjì àfàdúrà fọmọ ìyá wa tó ṣe sọ́ọ̀rù ọ̀fẹ́ abáníkádúró kí nígbà táyì ṣe gbogbo ẹ̀sán ìṣáì ti tó ẹ̀wà jáfẹ̀ kan kíṣà ìka kítàrà àwọn kítàrà wì náà nù bàbá ní abáwọn kí káfẹ̀ kan kí ká lọ sí nílé lókù mo regret pé mo kítàrà wì rákà mẹ́tàlá láàrin ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mọ́kànlá àfà níbi tó jẹ́ pé láwọn ìlú mi ìrun rákà kan ìmáàmù ó lò twenty minutes fifteen minutes sẹ́ńtì ọ̀bà dá pé kò ti wó yóò ti ṣubú mùsùlùmí máa ń dá pé ẹni tí ọ̀dà pé ò lè ṣe ájì àfà wàláì ọlọ́run kò ní ṣe léwọ̀ kálukú wa o.

ìṣèkìlò ẹ sáré ọgọ́rùn-ún máìlì nù yàrá kì í ṣe pé ń lé yín kẹ́sì lè làágùn ẹ̀kọ́ kan náà máa rìn àwa tá à ń gbọ́ mọ́tò ẹ̀kọ́ kan gbé mọ́tò sí irú ibi tó jìnnà rìnrìn ìṣẹ́jú mẹ́ta lọ ibi tó ń lọ èyí ọjà àwọn ọmọ wa ó dá pé ẹ jẹ́ ká tírèèni àwọn ọmọ kan wà físíkálẹ̀ sí kí ètò ìlera wọn fọlá láàfíà ọlọ́run ṣàánú wa àáfà lẹ́lẹ́kẹfà àtẹ́ríbíyà àtàlìmíyà àárẹ̀ àwọn ọmọ pẹ̀lú ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ kákọ́ wọn ní kíni o ọ̀pọ̀lọpọ̀ wa náà alhamdulillah fáwọn èèyàn ti ń jẹ́ ọ̀pọ̀ láàrin yẹn ṣùgbọ́n mistake náà tó pọ̀ ń bẹ ẹ̀kọ́ tá à ń sọ yìí ẹ̀kọ́ àkọ́kọ́ lẹ̀kọ́ ẹ̀sìn gbogbo wa ẹ̀kọ́ ilé ayé la dojú kọ nǹkan ti ṣe wá èmi mo ní sùkú àwọn ọmọ mi ọlọ́ akúra ni wàláì kẹ́kọ̀ọ́ mójútẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ní ìtumọ̀ lẹ́mìí mi. mi ju ẹ̀kọ́ ilé ayé lọ ọlọ́run tó dá mi ọ́ jẹ́lẹ́rìí mi lórí ẹ̀ èmi lọ sùkú mọ́ lọ lé kéwú oore tí mo rí lára kéwú tí n bá sọ pé ninety eight percent oore ìwé òjú two percent lọ jẹ̀mọ́ oore tí mo fi sọ̀rọ̀ ń bì oore kéwú ṣé èbó mọ̀ ń sọ fún yín ni àwọn àyà kùrà jáde tí wọn kò ti ṣe sùkú náà ti kọ́ mi ni ọlọ́sàn gbogbo àwọn àfáà lẹ́sàn-án rí ara wọn làwọn aláàjì wa ṣe fi sa akéde sọ̀làwùdín ọdún tí mo kọ́ wọ́tẹ̀ sí wọn láyé ninety six àfáà mi ìdí abusalamu tó wà ní ṣékìtì náà wà ní ìsìn àfáà mi ìjọba bá sí tẹ̀sí bàbá àfáà bọ̀ ṣe dáṣù àwọn náà máa darí wa ní máa dùgbà yẹn àjọlọ tẹ̀sí àfáà mi kan lónìí ọdún yẹn náà tẹ̀sí ṣéèkì ní ọbalẹ́ndé láti ọdún náà báyìí ní òkè ní tẹ̀sí mo tèmi náà bá tabari tèmi náà tẹ̀sí online wàláì ní tọ́pọ̀ jùlọ tẹ̀sí tí mò ń ṣe ọ̀dọ̀ ṣéèkì sàkédélé sọ̀làwùdín ìmọ̀tìkọ́ mo ń sọ lójú ọmọ máa sọ lẹ́yìn wọn náà pé tọba níbi tí wọ́n ṣe tẹ̀síìrì òkúta tẹ̀síìrì àwọn sọ́lù tèmi àwọn náà jẹ́ kí n ra ọwọ́ àwọn tẹ̀síìrì tí mo fi ń ṣe rọmọ tẹ̀síìrì dìde gbogbo tẹ̀síìrì ibùdó kẹ̀síìrì ìtànjẹ́ àgbéwájú báyìí tí àfa àwọn ọmọ tu táàmù tọ̀ báyìí táàmù tọ̀ báyìí sínú mi ọmọ dùn àfa oore tèmi rí lára kéwú kí n sọ pé bíi ninety eight percent ṣùgbọ́n àwọn èèyàn ọjẹ́ káwọn èèyàn wa máa pọ́n kéwú mọ́ wa lára gbogbo yín ẹjá àwọn ọmọ yín ọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ọmọ gíráduwéèsì pọ̀ tí wọn ò rí sẹ́ẹ́ ẹ ti jẹ́ kó kéwú ọlọ́run ti kọ́ wá sẹ́fún tí ọ̀bà ríṣẹ́ máa káwọn ọmọ ń kéwú ó ti ríṣẹ́ àfà kí mo lóò ṣe ọlọ́run ti kọ́ gbà sẹ́fún máa ṣe wáàsì àwọn èèyàn òpin ọ̀fọ́ wáàsì rìkọ́ọ̀dù fúnra rẹ jókòó yàrá rẹ bí ẹ rìkọ́ọ̀dù rẹ ẹ̀ ẹ̀ káàkiri ayé àwọn èèyàn ọgbọ̀n ó ti fún mi ìṣẹ́jú ní sunday lẹ́yìn tí mo wáàsì tó lọ mọ́sálásí mi bàbá àmọ́ mu ẹ̀sìn ní tẹ̀síwẹ̀ lógún lẹ́yìn àsùnbà tí wọ́n bá fọ́ mọ́sálásí eléyìí wọ́n fọ́ ní kíni o mọ́sálásí eléyìí o ti rí sẹ́ ibi o ti ń ṣe wáàsì lóṣù rẹ̀ nìkan tọ́lọ́ kẹ́ni kó nífẹ̀ẹ́ rẹ̀ àáfà ọlọ́ mọ́kàlọ́ ni ibi o ti ń ṣe wáàsì lóṣù rẹ̀ àáfà a ti rò pé rọ́mọdán ọkàn lọ́dún ìfún corona virus àwọn tá a jẹ́ ó sùkú ní ìsìn ebi ń pa wá kọ́lọ̀ mọ́jẹ̀ bí ọ̀pá wá ṣùgbọ́n èmi ò fọwọ́ borí ọlọ́run mọ́lẹ̀ o ebi ọ̀pá èmi o kọ̀wá sí tí ò jẹ́ bí ọ̀pá ní wà láì kéwù ní ọ̀dẹ́bí ọpa mi mo ṣe online lectures nínú Ramadan táwọn èèyàn sẹ́ndì wọ́n sáka ń sì ní tóńtón mo ṣe fáwọn blast ní Canada mo ṣe láàfáìdì Nàìjíríà ń sì jókòó ní sùkúù mímú fìlíwù ń sì rìkọ́dù wá àti wọ́n sì mọ ẹgbẹ́ láṣẹ́dì Nàìjíríà ìbáṣẹ sẹ́ndì àká nàmbà èmi náà yá ní ti dín yà sẹ́ndì ẹ̀ tóńtón your account has been credited with twenty five thousand naira wà láì mo gbà láti five thousand mo gbà ten mo gbà five mo tó gbà àwọn míì sì ní sọ public kọwa tí mò ń jẹ mọ́ gbá odidi adìẹ méjì ìwé kọ́ jẹ́ ń gba adìẹ méjì o mọ́ jẹ́ adìẹ fún odidi ìjọ márùn-ún kéwú lọ jẹ́ ń gba adìẹ o wà láì ọmọ kí omi lọ́wọ́ fún mi ládìẹ ìkejì tó gbá adìẹ wa kéwú ni òkè sí àwọn tí mo kọ́ sùn àwọn ọmọ tí mo kọ́ kéwú náà gbá o àfà mo tó mo gba ẹ̀wà mo gba mo gba mo gba òróró mo gba tomato paste gbogbo tí mo ń sọ yìí kéwú lọ́lọ́ ń lò sábàdì àtẹ́rìbì àtàlìmíyà àtọ́júbọlé téèyàn bá wà mẹ́yà táwà kalẹ̀ alàlọ́yìn táwà hasùn tẹ́rí táwọn àfáà bá lè dúró síbi tọ́lọ́run fi wọ́n sí wà láì ọlọ́run tó wọn olówó ni ó tó máa bì ọ́ pé àní ẹgbà ah, ọ̀dà ẹ̀ wá mo wá yóò tó máa dùn pé tí mo bẹ̀rẹ̀ àfẹ́ ilé yẹn ìbéèrè òun sì fẹ́ ná àfáà kọ́lọ́n kó dúró ti gbogbo wa tẹ́rí bí yàtà àlìníyà kákọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ibi tí ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ kí la pé o ẹ̀kọ́ ẹ̀sìn bàbá wa Muhammadu sọlẹ̀ alùsèmí ọlọ́ba ní kẹwọn bàbá ń sàlàyé àdìsí khairukum man ta'allama al-Qur'an wa 'allama nínú sẹ́rù yadu salihin bàbá ní sẹ́rù àwọn ìjọba ti ń rí àwọn ẹ̀rí lórí ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn lálákọ̀ọ́kọ́ ẹni tó lóore lẹni tó lọ kọ́ Kùránì tó fi ń kọ́ yẹn ànàbí ọ̀sọ́gbẹ́ tó lọ kọ́ physics tó lọ kọ́ English tó lọ kọ́ geography ìmọ̀ ẹ̀sìn ẹwù gbogbo wa ní káwọn ọmọ wa kán mọ Kùránì ìka kán mọ asórí ká jẹ́ kí wọ́n nímọ̀ kéwú ẹ wá náwó sí kéwú náà ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run ẹ náwó sí kéwú mọ́ mọ́ àwọn òbí tọ́lọ́ mọ́ ń lé kéwú ọ̀dọ́ mẹ́sàn-án 2014 a ní kán máa san 300 naira lóṣù àfà 300 àbẹ̀kẹ́bí ọmọ fi pàfà náà bẹ̀rẹ̀ pé mò ń tíìchì sùn fún tèmi ṣùgbọ́n ẹjá máa fẹ́ lẹ́yìn náà fún bọ̀dá nìkan èmi nìkan tí àwọn ọmọ ti pọ̀ kọjá tẹ́mi nìkan lè áńdù mọ gbà àfà kan ká lè máa rówó san sálárì àwọn òbí ọmọ san three hundred naira o àwa bẹ̀rẹ̀ mọ̀fìlì òòlù secondary school mo rántí two thousand and fourteen owó tá a kọ́ gbà fifty thousand five hundred ọmọ tó bá kọ́ wọlé ń gbà yẹn lónìí ọmọ tó bá kọ́ wọlé nìsín thirty thousand five hundred ní ọkọ̀ tán. Afa, wà láì ọmọ tí ọ̀sán 300 wọ́n bá sanwó oṣù fi ìfìmò ní yé àṣìbá ilẹ̀ níbi ayé tó ọmọ táwọn òbí rẹ̀ ò lè san 300 owó ilé kéwú wọ́n sì ń san kí ni o owó oṣù kù ẹ sanwó fáwọn àfà náà lóòótọ́ tó pilẹ̀ kéwú nílẹ̀ Yorùbá ni pé tí ìṣẹ̀ bí ìlì la àfà náà jẹun tẹ́ ẹ bá ń san nǹkan fáwọn àfà tí ó béèrè owó ilé kéwú ẹ máa má díẹ̀ lọ fáfà ẹgbẹ́ rẹ̀ sí lọ ẹ gbé gàrí lọ ẹ gbé wà lọ ẹ mú bọ́ǹfìtà lọ ẹ mú mílíìkì lọ ẹ mú epo lọ ẹ mú ẹ̀gẹ́ lọ àáfàá náà sá jẹun kí ló dé sékèbí ọ̀pá àáfàá àgùn ni kọ́fẹ́ ní súnmọ̀ súnmọ̀ làtú làtú sí làtú sí àlú náà náà yáyá yáwó mọ̀ yáwó mọ̀ ìṣe ìṣe ánì náà náà náà yìí ni nígbà bá ta àfàá fún òkì lólo àfàá ibi ti pa ọba ń rí sìn ọba ń fi sìn pé àyìn ebi ti pa àfàá ni lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀sìn ẹ má wàá jẹ́ àfọwọ́ yẹpẹrẹ mú ẹ̀kọ́ ilé ayé ńlá àwọn ọmọ wa ò fi darí orílẹ̀-èdè kéwú kọ́nà fi ń darí nàìjíríà o ẹ má ṣe mistake o ẹ jẹ́ káwọn ọmọ wa náà kán múwèé mọ́ kó jẹ́ káwọn ọmọ wa lọ́yàsì ọ̀pọ̀ nù wọn tá a bá ti ní kéèsì kò ní jẹ́ lọ́yà Johnson Michael lẹ́lọ́gbà fún kéèsì dáàbò ìtí ò bìlífù nú ẹ̀ kò lè bá yín dìfẹ́ǹdì ẹ̀ jàmbá ẹ̀gbọ́n tí mò ń sọ yé káwọn ọmọ wa di doctors kò ní jẹ́ pẹ̀yìn tẹ́ ẹ jẹ́lẹ̀ à nígbà ẹ bá ó rò pé kí ni gbogbo tẹ́ ń bò náà kọ́ yìí ọwọ́ ojú ẹlẹ́à ní ìkan lọ́yẹ kó ní kẹ́lẹ́à ò sí o ó ní ẹjọ́ ẹ máa ṣe ìtọ́wà lókè yìí náà ó ní pé òun fẹ́ fún yín lábẹ́rẹ́ kan di igbá àyà ó fẹ́ wo igbá àyà ni o nígbà ẹlẹ́à jẹ́ pé ó ní operation táwọn ó ṣe bọ́yá kò tí nídìí kẹ́lẹ́ ọ̀bọ o ibu ẹjọ́ tí dókítà mùsùlùmí tó rí ẹ̀ bá pé tó lè ṣerú eléyìí àbá àgbọ̀káwọn dókítà mi wọ́n lè bínú kán fẹ́lẹ́ alábẹ́rẹ́ tí òfin ní lóyún mọ́ láyé tí òfin ní bímọ mọ́ pé àà ah, ah, ọmọ rẹ̀ sáà ń bímọ ẹ̀ ń pọ̀ ẹ̀ ń pọ̀ ẹ̀ ń bàbá fáwọn ilé ayé lábẹ́rẹ́ tí wọ́n lè lóyún mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ gan molestation sexual harassment àwọn àdánwò mi ti ń ṣẹlẹ̀ ẹjá àwọn ọmọ wa jẹ́ doctors engineers pọ́pọ̀ nú àwọn ọmọ wa accountant nígbàjá ivan ti bẹ̀rẹ̀ di sink kiri yóò sì pọ̀ náà àwọn sáàfù já yìí ẹyọ ẹjọ́ ọmọ àkátáǹtì ọ̀pọ̀ gbogbo àwọn courses àwọn ọmọ wa tí ó sì Arabic Islamic studies náà kán pọ̀ àdẹ̀wò mi ìtúnimọ̀ débẹ̀ yìí o gbogbo àwọn ọmọ àfà lónìí wọn ò fẹ́ ṣe Arabic Islamic studies kí náà fẹ́ ṣe medicine kí náà fẹ́ ṣe law kí náà fẹ́ ṣe pharmacy ẹjẹ́ sọ kankan fún yín a ní ìdíkà tó focus láàrin èmi ti conclude first born mi tọ́jọ́ kùn yín arabic islamic studies ni màá ná gbogbo òmí lé lórí ná tí ìbá lọ́mọ yìí ṣoṣe mẹ́sì o torí pé tí n bá kú mẹ́sì kí ọjà kàlífà ní o. àáfà ọ̀pọ̀lọpọ̀ àáfà ilé wọn ti da oró wọn láwọn ọmọ tó ọmọ kéwú they will now be proud pé ọmọ mi doctor lawyer engineer pharmacist justice fan kíní kankan kan kò sé burú ń bẹ́ẹ̀ ẹjá àwọn ọmọ yín ọkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹjẹ́ kan kọ́lé ayé fún un ni wọ́n sì máa di director general permanent sex àtàwọn nǹkan mi ní ìparí torí pé mo rí pé àsìkò ti ń lọ àáfàá lẹ́ẹ̀tọ̀ kọ́ àwọn ọmọ yín yàtọ̀ sírú àwọn tẹ́ríbíyà míì tá a tún sọ yìí àwọn àáfàá nǹkan náà tẹ́ríbíyà lìdùn sí àìdẹ̀ sọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ interaction láàrin ọkùnrin sóbìn marando fún ìsìn ṣàlá tẹ́ rí náà àdánwò tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ́pì ti kọ́mọ̀ lásìkò yìí ẹ̀jẹ̀ yín tẹ́ ẹjọ́ bí mo ti fẹ́ parí báyìí kí n fáwọn òbí nímọ̀ràn ìlẹ́sọ̀jù bá náà lọ àwọn ọmọ wa yàtọ̀ sí pé ń lọ léèkéwú wọ́n ń lọ sùkúù àmójútó wọn a gbọ́dọ̀ bá wa tá a jóbi sọ àsìkò tá a wà yìí àwọn kìnìún pọ̀ nínú ìlú yìí àwọn ẹkùn wọ́n pọ̀ nínú ìlú yìí ìmọ̀ràn àkọ́kọ́ fẹ̀yìn tẹ́ ẹ jẹ́ gbogbo òbí ẹ jẹ́ mi dáadáa o ọ̀rọ̀ kí ni o ìkìyàrú lè mọ́ dára sáà mo ti fẹ́ bẹ̀rẹ̀ mọ́ra mi ẹ̀kọ́ sẹ̀sà alẹ́ ẹ̀kọ́ wò lọ́mọ yẹn ọ̀ ọmọ mi wọ́n ní kó lọ kéwú ni ẹgbẹ̀jì olóògùn kàlódìbọ̀ oògùn lọ́mọ mi lọ́kọ́ lè kéwú kọ́ ọmọ tí òun yanjú ṣùgbọ́n ìwé oògùn ọ̀n lọ bí higher education mẹ́wàá àfà ẹ wo bí tọ́mọ yín ó ti kẹ́sìn tọ́mọ yín ò ní jẹ́ pé òun ni ọmọ ṣàfi yín tẹ́kùtẹ́ bàbá mi màá sàn yín dì yóò sì sàn yín dì lóòótọ́ tó ó ti kọ́ kinní yẹn ọdẹ ń gùn kóhun fẹ́ lò tí bọ̀dá rẹ̀ bá sì bọ̀dá máa sẹ́yìn bí ó kéré pé yọ́ gbà alábàdà ní sọ yọ́ sáàbù sí ní sọ ẹ wo bí tọ́mọ yóò ti kọ́ kẹ́kọ̀ọ́ àtolùkọ́ tí ọ̀fọ̀ ìyẹn jálá kọ̀kọ́ ẹlẹ́kejì mùsọ́ hábà tálọ́mọ yóò mọ̀ bá companionship pàápàá ìtọ́ni láti lé wọn teenagers láti age thirteen ṣe lásìkò tá a wà àwọn tó initiate àwọn ọmọ sínú jahannam wàláì wọ́n ti pọ̀ du'atun ala àbíwáàbí jahannam skul kan nìbàdàn mi ní dápẹ́ skul mùsùlùmí dáadáa ni mo wà ní àwọn tó lọ ṣe rúkìá fún ní skul yìí wọ́n initiate ọmọ mẹ́sàn-án sínú ẹgbẹ́ ilé ayé ọmọ mẹ́sàn-án wọ́n initiate wọn sínú kíni o ẹgbẹ́ ilé ayé ọ̀nà kan sílò wọ́n fáwọn ọmọ yẹn ní sẹ́rí atúngbọ̀dọ̀ wọ́n náà ọmọ wa náà kán sọ tí wọ́n ọmọ jẹ àwọn ẹni èṣù pọ̀ ní ìlú yìí wọ́n fọmọ yín lóbì ó ti dára wọn wọ́n fún lágbàlúmọ̀ èmi mo ti wọ́n náà ọmọ mi ẹni tí wọn ò bá ti mọ̀ pẹ̀lú mi kọ́mọ́gbà kan lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá sì bàyẹ́ mọ̀ jẹ́ mo délé àwọn ẹni èṣù pọ̀ ní ìlú yìí ọlọ́run máa fáwọn ọmọ wa o bó ṣe òkèèyàn sọ́ra tó nà tọ́lọ́ba ní ọ̀sẹ̀ yẹn yóò ṣèyàn ṣùgbọ́n àwọn olórí ibú ti pọ́jù wọ́n initiate àwọn ọmọ sínú ẹgbẹ́ ẹgbẹ́ ayé wọ́n fún wọn ní nǹkan ọmọ kan náà initiate òun wá initiate mẹ́jọ nílé ẹ̀kọ́ mùsùlùmí tọ́ba ti ń kàkàrù tẹ́lẹ̀ jẹ́ pé ọ̀dà ká mọ̀ kàkàrù o ẹ máa play Kùránì nínú ilé yín o ara àwọn ọmọ yẹn ò kì í balẹ̀ torẹ́mi èsù ń bẹ ní kíni o ara wọn àwọn ọmọ yẹn wá di pé wọ́n wá ń kà náà rò pé ah èèmọ̀ rẹ o ọlọ́run ni òtútù kù tí mò ń sọ yìí o ọ̀gá wa ní sèètì ní amí ìdájọ́ lọ ni bóyá ẹgbọ́n sí kéèsì yẹn àwa báwọn òbí ṣe mítìn a ní káfọ́ kan balẹ̀ ẹjọ́ sẹ́sẹ̀ tó ní kéèyàn oníkàwọn ọmọ wa kẹ́kọ̀ọ́ ọmọ kan bá tó initiate àwọn ọmọ sínú ẹgbẹ́ ayé ẹ sọ ta lọmọ yín ń bá rìn yàtọ̀ sẹ́gbẹ́ ayé àwọn ọmọ initiate ara wọn sínú yahoo gbogbo àwọn ọmọ tẹ́rí tẹ́rí náà àdẹ̀wò òun làwọn kéré tẹ́rí tán fi ń rìkọ́dù òun mi gbogbo àwọn hundred ten wo yìí àdánwò ni o ọmọ yín ò ní kú òun yàrá yín ó ti dé Amẹ́ríkà ó ti dé London ó ti dé Port Harcourt ó ti dé Kano ó ti ń wo owó olówó nígbà táwa wà kéke dáàdì mi tá a bá sùn ṣé bàbá ayé mo rò pé ta ló tréènì wọn ná. ìmọ̀ọ́nì ni wọ́n fi bẹ̀rẹ̀. dáàdì mi tá a bá ti sùn ìjọ kan mọ káwọn pé wọ́n máa ń yẹ̀ wá wò wọ́n wà á yọ bí o lè nú rèké bí bàbá gidi làwọn ṣe wá mọ́ sí pé so lè nú rèké wọ́n wà yọ wá nù yàrá wa báyìí wọ́n yẹ báàgì sùkú wa wò wọ́n yẹ nù títọ́kù gbogbo nǹkan wa wọ́n yẹ big nose wa wò wẹ́lẹ́wẹ́lẹ́ sáà mú nǹkan oní nǹkan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹ̀ ráyè lẹ́yìn o sọ̀rọ̀ pé lẹ́yìn òní ìsìn tísà ò ní bọ́ ṣe yùn ùsáàsù lé eke kò ní bọ́ ṣe ìmáàmù tí kírun kí ọ̀bọ̀ ṣe ọwọ́ alọ́mọ ìyá tọ́ọ̀gì inú máa bí tóbi wá kẹ́rin pé ẹ̀ ùsáàsù ọmọ yìí ń jalè sẹ́mi mọ́kọ́ ló lè sùkúù ọmọ yín mú nǹkan wálé ẹ̀yin iye bí ọba tèmi ṣe mọ́ èmi jẹ́ sọ fún ọmọ jáde nígbà kéèké omi ò tí mo sọ́ lé títí ègán tá a ṣe ń sùkú afá ọlọ́ọ̀bá àfọ̀rọ̀kẹ́ ọmọ mi láì èkánná sẹ́ ẹmọ èkánná kan àtìrìn ẹmọ àtìrìn ta ló lè jásìrìn mọ̀nú ẹ̀yìn ìyàtẹ̀ wà ní ìròkọ́ ẹ lè jásìrìn tó mọ̀ mi ọlọ́ọ̀bá àfọ̀rọ̀kẹ́ láì màmá mi sí three sixty degree láti bí mo ní ọmọ mọ̀ mú nǹkan òní nǹkan mọ́ wọ́n sì ti èkánná bọ̀ mí ní wọ́n sì yí three sixty degree yé ìjẹ́ ẹjọ́ tó dá lọ́wọ́ ẹ mọ́ pa ní ìjẹ́ nǹkan láyé màmá dádì mi sọ ọkọ tó kú pé sọ ọlẹ́tì tọ́ sọ́jọ́ tó ní màmá rẹ̀ ọmọ pọ̀ pé ọ jẹ́ nǹkan láyé ọlọ́run ti jẹ́ ọjẹ́ nǹkan ẹjọ́ tí n bá sì jíwò mọ́ rẹ̀ àtọwọ́ dádì sọ́wọ́n tẹ́lifí máa ṣe tébù tẹ́nísì mo fi máa gbá ronté sọ́ọ̀mọ́ ronté ọ̀ fáìfù ronté ṣùgbọ́n nígbà táwọn òbí wa ò fi wálẹ̀ wọn ò jà béèyàn búrì wọn mójútó wa ẹ mójú táwọn ọmọ yín àáfàá tí ọba yín ṣe léyìn wọn lọmọ yín ọ̀sàgbàfọ̀ ọ̀nkasọ̀ wálé ẹrójú olè ẹ̀sẹ̀ kínní orí fóònù lọ́wọ́ ọmọ rẹ ọwọ́ abí níbèrè díẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ nǹkan ló ó sì dákẹ́ lórí a ó ti gbé nǹkan burúkú mọ́ra ó ṣèwádìí ẹ̀ tòdì kọ́ ọ̀rá sọ mẹ́wàá fọmọ rẹ ọmọ sọ méjì wálé ọ̀dákẹ́ ibo ló ti rí bóyá òyàwó ní sọ ọmọ ọmọ obìnrin bóyá boyfriend ló fún lówó bọ́yẹ́ nìkan tí ó máa bá aṣọ tí ó fún lóyún ni ó sì dákẹ́ lórí ẹ̀ ẹ mọ́ jẹmọ́ yẹn ọbẹ̀ yẹn bú ni jẹmọ́ ẹ sọ̀tà lọ́mọ yẹn ọmọ bá ni ìyẹn wà nù kàmi bákan náà ọ̀rọ̀ ká máa máwọn ọmọ lọ́dọ̀ fámìlì káàkiri ó ń kórè ibú bá wa pàápàá wọn gbọ́ olùdé mo ti rọ́ ọmọ tí wọ́n réèpù lásìkò olùdé ọgbọ́ olùdé lọ́jọ́ ọ̀dọ̀ fámìlì mọ̀mẹ́ wọ́n sì réèpù ẹ̀ láàrin olùdé ọmọ tí ò ṣe sì náà rí ọwọ́ adìpọ́mọ ò lè kọ̀ǹtú ara wọ́n ti fi wọ́ sí lẹ́nu gbogbo wa ni ká mójú ọmọ wa ẹmọ táwọn ẹbí àsálà ń sọ ọmọ ni àlà járí àtẹ́yìnì àtà tẹ́bùlù gọ́ọ̀wà tòdìrọ́kà ànábì lẹ́ńtọ́ bá rí ọmọ méjì tí wọ́n fi bàlágà wọ́n wọlé ọkọ lẹ́ni tí wọ́n bá lódìdí dàkálì tí wọ́n wà wà lùjánà yìí èmi àti ẹ̀ á wà lùjánà bí ká méjì ṣe báyìí àwọn ìyá wa ọmọ wọlé ọkọ àti ẹ káwọn ọmọ lónìí ṣébẹ̀ yẹn yá wa ṣe láyé láyé ẹjọ́ nìyẹn ẹ wá lọ́mọ táyé bí láyé ń pọ̀n àwọn ọmọ yín kó boyfriend yìí kí àwọn ọmọ yín ò ní sunlé mọ́ ẹ sì dákẹ́ lórí ẹ̀ fẹ́ẹ̀ mọ̀ pé tọ́mọ yín bá ń wọlé ọkọ tí wọn ò ṣe sìnà ẹ mọ̀ pé ẹ wà lùjẹ́ náà ni bẹ́ẹ̀ náà lọ́mọ yín ọkùnrin ó fẹ́ yàwó kò ṣe sìnà ẹ mọ̀ pé ẹ wà lùjẹ́ náà ẹ jẹ́ amójú táwọn ọmọ wa o níparí àdùá súnmọ̀ dùá yóò lẹ́ni tí kò kọ́ ẹ̀ báyé ló ṣe kíni ló máa ná ẹ jẹ́ ká máa ṣàdúrà o ẹwà nábì wa Ibrahim alayhi salatu tẹ̀síìrì ẹ̀ lọ pọ̀ jù tá a ṣe lọ́dún sọ́ọ́ lè bá kọ́ra ah mo tún kọ́ra mo tún bá bímọ ọkùnrin Ibrahim ní sọ́ọ́ bí ilé láì tààlà mo tún láìka nàbí Ibrahim sí pẹ̀lú àwọn ẹ̀ka rẹ̀ tí mo tún kanu tẹ̀síìrì Ramadan tí mo ń kà á sọ́ọ́tù bá kọ́ra wà lẹ́rọ̀ nàbí Ibrahim ní tẹ̀síìrì wa ọdún yìí mo ah, ah, tún wá láìkì Ibrahim sí báyìí bí kí n sọ Ibrahim lọ́fẹ̀ẹ́ lára ni mo láìka nàbí Ibrahim pọ̀ o anábì Ibrahim nínú ẹni tọ́lọ ń gbàdúrà rẹ̀ jù nínú àwọn ànábí ọlọ́run ọ̀kan ni nàbí yón abúlé àǹdíyà nàbí yón abúlé àǹdíyà ànábí ọlọ́run bàbá àwọn ànábí ọlọ́run ọlọ́run abẹ̀wò kéèsè nínú ọmọ wa o ọlọ́run yà á fà nù ọmọ gbogbo ọmọ wa àtọmọ àrọ́mọdọ́mọ wà ní zùrìyàtì ọlọ́run tí wọ́n ní mùsùlùmí òdodo tí wọ́n ní mùsùlùmí tí ó jẹ́ mùtàmọ̀ síkúl bìlìkìtàbí wà súnà tí wọ́n ojú rọ̀ mọ́kúrà àti súnà ni ó ṣe wọ́n ọlọ́run jàmọ́ ẹ̀jẹ̀ àmọ̀ ṣàdúrà o àdúrà máa gbà o gbogbo àwọn àdánwò tí wàá ń fẹ́ kí ayé yìí ẹ má jẹ́ ọjà sípẹ́ yìí lẹ́ẹ̀kọ́ wá bá wọn ọmọ yín o gbogbo àwọn eré ebú tí wọ́n ń wò náà fídíò gbogbo àwọn kẹsẹ́ẹ̀tì àjálù àwọn kẹsẹ́ẹ̀tì blue film yellow film tán ti ń kọ́ ọmọ bá ṣe ń bára wọn ṣe sìnà tí wọ́n ṣe ń serun burúkú tí wọ́n ṣe ń dá sáàbù ẹ̀yin lẹ kó wọnú ìlú yìí o ẹ má jẹ́ ọwọ́nú ilé tí yín o ẹ ṣọ́ àwọn ọmọ yín ẹ má ṣàdúrà fún wọn ọmọ wa ò ní ọlọ́jọ́ lálùbáríkà o àwọn tó bá jẹ́ wọn lálùbáríkà àwọn tí ń bọ̀ jẹ̀ka lálùbáríkà gbogbo ọmọ gbogbo wa náà ọlọ́jẹ́ ká lálùbáríkà àwa náà ọlọ́jẹ́ lálùbáríkà o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant